وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوق فون الله وبا أتريك أتيجي الله فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم وعلى إلى النبي صحابة ره بنتي تليل النبي صلى الله عليه وسلم شوف ديوجو بندي القيامة أبلغ وبا عز وجل kó wọ́n sá fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn lápapọ̀ eléyìí ni ètò àdínú yóò sọ̀rọ̀ nù èyí tí ó ń wáyé ní gbogbo ọjọ́ Ramadan báyìí rí abẹ ọlọ́run ọba fún ẹrú ọlọ́run ọba tí ó ṣe ètò tí ẹ̀ níyìí tó ṣe pé láti ìbẹ̀rẹ̀ Ramadan dé ìparí náà ni ó ṣètò lọ́sàn-án owó rẹ̀ kọ́lọ́wọ́ mọ́ṣà bá wa dúpẹ́ fún ẹrú rẹ̀ ó kó bá ṣàlékún dáadáa fún ọkọ̀wọ́lá ìjọkan oṣù rẹ̀ ẹ̀rọ ọmọbọ́n náà ó di <clears throat> méjìdínlógún ìyẹn ni pé eighteen náà ni ó di ní èní kọ́lọ́wọ́ mọ́ṣà ṣe tó kù náà ní rọrùn kọ́lọ́wọ́ mọ́ṣà gbá ní ìbáàdà fún wa. nam ní àná <clears throat> ọ̀rọ̀ nípa albukul ahun. náà ni àsọparí ẹ̀rí aṣàlàyé pé kò dáa jẹ́ ahun so bákan náà ẹlòmíràn wá wò pé òun ò ní jẹ́ ahun ìwà tó wá jẹ́ alánàájù onínàápa so òun náà làá fẹ́ sọ̀rọ̀ nípa tí ń jẹ́ ìnáàpà àti ànásòfò òun náà ni wọ́n ń والتبذير الإسراف والتبذير الإسراف هنا صرف شيء فيما ينبغي زائدا على ما ينبغي ربا فاي شلاي رنيه wọ́n ní kíyàn máa ná owó kíyàn ná owó síbi nǹkan kan àti kíyàn ná nǹkan kan tó ṣe pé ó ti wá ju tíyàn ní bùkátà láti ná lọ wọn náà pè ní al-israf iná apanijẹba wọn òun yàtọ̀ sí at-tabdhir at-tabdhir ní tiẹ̀ òun ni fa innahu sarfu shay'in fima la yanbaghi tí ò tẹ́rẹ kíyàn náwó sí kíyàn máa náwó sí òun ni ànásòfò níjẹba wọn ànádànù but israf iná iná kùnà hmm, ànájù òun pè ní al-israf gbogbo ẹ̀ pátápátá àti al-israf ni àti tẹ̀wọ̀dìrù ni gbogbo ẹ̀ ní gbólóhùn yorùbá kó sínú pé iná àpà iná àpà so òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ṣé máa bí òsì gbọ́dọ̀ jẹ́ ahun ẹ gbọ́dọ̀ jẹ́ àpà onínàkúnà ẹ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀rí kọ́lọ́wọ́n bá sọ ní ayé al-Qur'an wípé ولا تجعل يدك مغلولة أعوذ بالله من الشيطان الرجيم ولا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط Olúwa ní má sọ ọwọ́ rẹ má mú ọwọ́ rẹ má so kọ́rùn yányán kò dé mọ́ ọrùn rẹ so yẹn ni pé má ya ahun ní jẹba hùn wala tabsutha kull al-bast sì má tẹ ọwọ́ yẹn kalẹ̀ bí ìtẹ́kùtẹ́ ẹni pé má máa ná ìná àpà so bá ti ṣàlàyé ìnákùná àwọn ewu tí mẹ́ńbẹ̀ àfi ṣàlàyé ìná àpà náà ó ní kéèyàn máa náwó síbi tí ò nídìí kéèyàn náwó sí kéèyàn máa náwó sí nǹkan téèyàn ò nídìí ìlápèjúwe nísìn kéèyàn wá wó sùnsùnsùn kó a lè ra nǹkan kan tó ṣe pé ò ní ò nídìí rẹ̀ ò ní bùkátà sí ọkàn lọ́rọ̀ àná ló ti gbé kalẹ̀ wọ́n ní kí ló fẹ́ ṣe ó ní ibi ṣe kankan ah, so irú yìí òun iná apàní àbí ìyẹn ló lè ra nǹkan kọjá tí yẹn nídìí ìyẹn wà ó pé tọ̀ wọ́n ra mọ́tò nísìnyí wọ́n nídìí mọ́tò kan tàbí méjì wọ́n lè kó ra mọ́tò mẹ́wàá wọ́n tó wọ́n ní kí wọ́n fi ṣe wọ́n ní kàrá náà yìí irú eléyìí fún inú suratul A'raf ayà 31 olúwọ́bá ní yá yọ lọ́bí yá àwúzùlẹ̀ yá bani adam يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تصرفوا إنه لا يحب المصرفين الوانم قيوم النبي آدم خذوا زينتكم اما اللو شو اما واشو عند كل مسجد وتبافلوا الإسلام وباين وقولوا ẹ máa jẹ wọ̀ṣọ́rọ́bù ẹ máa mú ẹ jẹun ẹ nǹkan ẹ mi ẹ mú drink tó bá wù yín tí ṣe wà látúṣùrù fún mi ẹ mọ́ nànà àpà níbi jíjẹ ẹ mọ́ nànà àpà níbi mímu tó olúwa ní innahu la yuhibbul musrifin olúwa bá ní ah, èmi ọ̀fẹ́ àwọn tó bá jẹ́ onínà àpà ò olúwa lóhùn nífẹ̀ẹ́ wọn. Ah, bákan náà ọlọ́wọ́n bá tó ń sọ ní suratul Isra aya 26 dé 27 olúwa ni wà á ti dhal qurba haqqah máa fún àwọn tí wọ́n súnmọ́ ní ẹ̀tọ́ wọn wal miskin àti àwọn aláìní máa fún wọn lẹ́tọ́ wọn wabni sabil máa fún àwọn ọmọ onírìn àjò ẹnikẹ́ni tí ń rìn àjò tí owó tán lọ́wọ́ rẹ̀ ẹ máa náwó fún ẹ máa sànú wọn wàlẹ́ àtúbẹ̀rẹ̀ tẹ̀wọ̀bì rọ̀ olúwa ní àmọ́ o ẹ máa ná náà pa o ẹ̀rí ẹ máa mọ bí sí yàn náwó sí tó dáa ni ọlọ́run wá ní àwọn ibi tẹ́ máa náwó sí òun náà ni ẹ náwó fún miskin ẹni tí ò rí jẹ tí ò rí mu abẹ́ni tó ń rí tí ò tó ẹ fún wọ́bìnì sẹ́bíl ẹni tó níṣòro láàrin ọ̀nà tó sì rìn àjò kó lè jẹ́ pé olówó ni nílùú rẹ̀ àmọ́ ó níṣòro rírìn àjò rẹ̀ ẹ ṣàánú rẹ̀ ọlọ́wọ́ ni wọlé àtúbọ̀ zir tẹ́wọ̀n zirọ̀ olúwa ni ẹ máa náà náà pa ẹ máa náà náà pa gbàtọ́ lọ́wọ́ wa parí rẹ̀ wọ́n ní innal mubadhirin níṣẹ́ ìdúgbò àwọn tó bá ti jẹ́ oní náà pa kánú ikhwana shayatin ó ní ọmọ ìyá èṣù ni wọ́n ọmọ ìyá èṣù ẹni pé àwọn àtẹ̀ṣù ọ̀rẹ́ ni wọ́n. wàkánà ṣèitọ́nù lè rọ́bì ìkà fòrọ̀ bẹ́ẹ̀ sì ni àṣetọ́nù ní ọkọ̀tọ̀ lọ́wọ́n bá rẹ̀ ó túmọ̀ sí omi èèyàn tí òun náà bá nánà pa ẹni yẹn òun náà ti sọ̀rọ̀ ẹ̀dọ́mọ̀ yéésù nù ráyé mọ́mí ní fi tẹ̀bùdírì wọ̀ sáfáì ẹ má jọ ìṣù níbi ìnákúnà níbi ìwà àgọ̀ wọ̀tárìkìtọ́ kẹ wá fi ọlọ́run lẹ̀ kẹ mọ́ sìn wọ̀rẹ̀tì kábí máa àṣeyẹ́tì yìí kí wá máa lọ́ọ̀lì máa ṣe ọlọ́run ọba so olúwa ní ká má jọ èṣù èṣù onínàkúnà ni iná lùmùbàdìrí náà kí á ní ikọ́ náà ṣe àpè olúwa ní ẹ̀mọ́ náà ẹ̀mọ́ jọ èṣù tó ní ẹ̀mọ́ jọ èṣù so bákan náà ọlọ́run ọba azza wa ó ń sọ nínú ayal bákan náà nusratu Furqan aya sixty seven olúwa ní walladhina idha anfaqu lam yusrifu olúwa níṣẹ́ rí àwọn tí ṣe pé wọ́n bá ń ná owó wọ́n náwó àmọ́ wọn nínà nínà apà ẹni pé wọn nínà síbi tí ọ̀tọ̀ bákan náà wọn ò sì nínà kọjá bó ṣe tọ́ ọ̀lẹ́nu yẹ́kùtùrú wọn sì ní fún ọwọ́ pẹpẹpẹ wọn ní yahun wa kana bayna dhalika qawama láàrin náà pa àti ahun a ibẹ̀ ni wọ́n dúró sí wọn ní yahun wọn sì ní yóò nínú apà nínú apà ni yóò máa ná ìnákúnà tó bá ló nínàkúnà lè ni pé n tí ò wúlò kí ọmọ lọ lè ná owó sí n tí ò wúlò tí ò ní kí ọmọ lọ lè sí àbí kí ọmọ lọ lè ná kọjá tí ní bùkátà sí ẹ wo àpèjúwe títí èyí tí mo wílẹ̀ kan kan ló nídìí ọlọ́wà lọ lè mẹ́wàá so àbí lápèjúwe onídi oúnjẹ nísìn ẹ fẹ́ ṣe ìjọ so wọ́n sọ pé ah, àwọn ilé gbogbo ń tẹ́ bá lè ṣe kò sí ẹni ṣe rice bag méjì náà ti tó wọ́n á ní ẹnu lè ṣe báàgì rice mẹ́wàá àwọn ah, ní kí ló dé afẹ́kàn mọ̀ ní pé káyé ó mọ̀ kọ́ mọ̀ tó oníkanmọ́ lè pa màálù tayọ àlà tó fi wá dé pé gbogbo ohun tí ẹwà ṣe níbi ìjọ yẹn ẹ wà á ṣe tán yóò di pé àwọn ọmọ rẹ kó yóò mọ wá bàjẹ́ ìnira àwọn tí ó jẹ mọ́ àbáwọn yóò tẹ̀ ti bú yóò ti sú wọn lélẹ́yìí ìná àpànìkan wá ní ẹ̀ báwa sì máa ń jẹ àbújẹ àbújẹ budanu la wá ìròyìn burúkú nìyẹn kan máa kìyàn ní ọmọ àbújẹ budanu bó ló ṣe máa àbújẹ budanu ẹ so ìná àpàlẹ́ ń jẹ́ báyẹn so Islam ọ̀fẹ́ ká jẹ́ onínà àpà olúwa ní walladhina idha anfaqu ló wà ní àwọn tó bá ṣe kí wọ́n bá ń ná owó wọn lẹ́mú yusuf fún ọ̀nínà náà pà níbẹ̀ wọn nínà tayọ tí wọ́n níbi wọn nínà síbi tí wọ́n ní bùkátà sí wọ́n lámú yẹ kòtòrò wọn àti wọ́n ní yahun kan fún wọn pínpínpín wọn kánà bẹ́yìn náà dáàlíkà kọ́wàá mọ́ni wọ́n wà láàrin méjèèjì wọ́n dúró déédéé mọ́rin fi kẹsí ni pé ayílẹ́ isu mo bá zìrí ní fi ń fákìhìm wọ́n yẹ ṣe ń nakú náà nígbà tó bá náwó wẹ̀sìrì fún ẹ̀fọ́ kọlà hájà tó mọ̀ wá náwó tayọ àlà tayọ bùkátà wọn wàlá bùkọ́lá àwọn èyí sí àwọn aláàlìhìm lọ́dọ̀ fún àwọn ará ilé wọn èyí sí àwọn fúnyàwó wọn fáwọn ọmọ wọn ọ̀yọ̀kọ́ sèrú na fi hakihim tó wà di pé wọ́n nílé fún wọn ní ẹ̀tọ́ wọn wàlá yẹ fún àwọn oníṣe tí ó tó wọn bal adilan olúwa ní àwọn mùsùlùmí gidi àwọn tí wọ́n mọ owó náà àwọn làwọn tó ṣe kọ́ máa ń wà ní dọ́gbadọ́gba khiyara wọ́n máa ṣẹ̀ṣà láti ná owó wọn so wọ́n ní wà khairul umur awsatuha ìtò dájú nínú àwọn ọ̀rọ̀ ní kí wọ́n wà níwọ̀n tó wọ́n sì wọ̀kílà ààbẹ̀yí ni in zada qatl ń láàrin iṣẹ́ rí kíyàn máa náwó nákúnná àti kíyàn jẹ́ ahun tó bá ti pọ̀ jù wọ̀kílà ààbẹ̀yí ni in zada qatl méjì máa kó parun báyàn ni o ìnápa yóò kó parun báyàn bákan náà ẹ̀yàn ni ahun àníjù a máa kó parun bá aláhun sọ̀káfílẹ̀ rí bí ìnápa ṣe burú tó ìgbà tọ́lọ́ fẹ́ẹ́ sọ̀rọ̀ fìràáhùn Allahu Akbar ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú tọ́lọ̀ fi ìròyìn rẹ̀ iná apá ni olúwa ní innahu kana aliyan minal musrifin olúwa ní aliyan tí fìràáhùn jẹ́ ni tó jẹ́ olùgbéraga ẹni tó wà lókè láńlá òkè tí ń tẹ́lọ́wà minal musrifin ní àwọn onínàkúnà nínàkúnà àwọn àpà àwọn aláṣejù so iná ni fèrè àwọn náà wà ní pé hmm, àwọn mùsùlùmí yàgbọ́dọ̀ ṣọ́ra ká má jẹ́ pé ìròyìn fèrè àwọn náà ni yóò máa wà ní ara wa so bákan náà ọlọ́run bá tó ní wàlá tuti'u amral musrifin alladhina yufsiduna fil ardi wala yuslihun nusratu shu'ara yóò wá ní wà nábì má tẹ̀lé àwọn tó ṣe pé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àwọn al-musrifina onínà àpàbà àwọn àpà ẹ̀dá má tẹ̀lé lànà wọn o alladhina yusrifuna fil ardi àwọn tó ṣe pé ìbàjẹ́ náà máa ń ṣe lórílẹ̀ ayé gbogbo tó bá ti ń jẹ́ onínà àpà ẹ padà rí àpẹẹrẹ ìbàjẹ́ lára rẹ̀ a padà rí i pé aburú náà ni wọ́n máa ń ṣe ẹnì kò ní máa náà náà pàtí bá ṣe ọlọ́run bá tó ní wà ahlaknal musrifina nínú suratul anbiya ló wá ní a máa ń kópa wọn bá àwọn àwọn onínà apàní ọlọ́run tó ní wà annal musrifina hum ashabun nar lọ́n tó bá ti jẹ́ onínà apà hmm, onínà apà alánàájú nakúnà humul musrifin àwọn náà ni eh, hum ashabun nar ló wá ní àwọn ọmọ náà ni wọ́n ọlọ́run kọ́ máa ṣe wá ní ọmọ náà so mùsùlùmí àníbùkátà sí ká ṣọ́ ara wa ká má jẹ́ ẹni tí yóò máa ná owó nínà búlàbúlà tá bá wo àwùjọ àwọn èèyàn àwọn tí ọlọ́wọ́n bá kẹ́ ní àrísìkí wọ́n ń bẹ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ́ pọ̀ mọ́pọ̀lọpọ̀ wọn olójú ẹni tó máa wá ń wà níwọ̀n tó wọ́n sì nínú wọn bóyá ni pé orí náà pa náà ni àwọn èèyàn máa ń jẹ́ so

tó pé ìdààmú wa bá gbogbo àwọn tán bẹ́ẹ̀ pé ha adúró owó yìí tó iná pàdé ń jábà wọn tó pé àwọn tó di ń pa ń bẹ́ ẹ̀rín sànù wọn iná pàkẹ́yà ò lè máa ná káàkiri tó kí wọ́n fẹ́ ṣèjọ wọ́n fẹ́ ṣèyàwó wọ́n fẹ́ kó máa ẹ̀ kó wá jẹ pé iná pa iná lè ń ná so iná pa ni kó jẹ pé kí wọn lè ná owó síbi tó yẹ pé kò sí ìwúlò kankan níbẹ̀ síbi kò sí wúlò ńbẹ̀ tó yẹ pé lẹ́ka wo pé ah, ah, kí ni ń fà á ní ewu tẹ̀ nìyí iná sí àyìn kí ni ń fà á ní eléyìí tó yẹ pé ẹ̀mí rí ìtumọ̀ àǹfààní rẹ̀ eléyìí nápa ni nápa pọ̀ ní àwùjọ wa yìí tó yẹ pé tó ń kálukú náà bá ń fojú rí ẹ̀mọ̀ pé àbà eléyìí pọ̀ eléyìí pọ̀ ẹlòmíì ò owó débi pé tí bá ń ṣèjọ àwọn èèyàn ó tẹ̀ mọ̀ ṣé ìpele nápa ní kíyàn ó gbé olórin síwájú kò mọ̀ wá fún owó lelérí kò mọ̀ fún owó lelérí iná àpà ni iná àpà ni kìí ṣe ọ̀nà tí yẹn ń gbà náà owó lẹ́nu yẹn náà iná àpà ni so mùsùlùmí agbọ́dọ̀ jìnnà sírú eléyìí ká jẹ́ onínà àpà tí ó bẹ́ẹ̀ kan náà kí owó yẹn sọ̀sọ̀sọ̀ kò ní orí olórin ó sì gbé mọ́tò fún un. a pé mo bọ̀ ní mọ́tò yìí fún kíni fún kíni náà pa àwọn nǹkan yẹn náà ni mo fi gbọ́dọ̀ lákíyèsí lélẹ́rí ri wọ́n náwó síbi tí ò wúlò tó n buru ni o wa nibi awon nǹkan táwọn èèyàn ń ṣe láwùjọ loni tó bá ń ṣe ìyàwó tó bá ń ṣe ìjọ ẹ̀rí pé ọlọ́run bá wá ń ṣàlàyé pé kí gbogbo ẹni tí ti ń jẹ́ onínà apá báwọn ọjà aláìmoore ọlọ́run nù ọjà aláìmoore ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run máa sọ pé gbogbo ẹni tó bá jẹ́ aláìmoore ọ̀hún ọlọ́run ti ń ná owó yẹn nínà kùnà wọ́n padà fi ìnira ẹnìyẹn ọba jáwọ́ àbámọ̀ ní ọ̀pàdà kángun tó ń tọ̀ àbámọ̀ ní sọ́rarú ẹ̀ náà ni pé ọlọ́wọ́ bá ń ṣàlàyé ìlú kan ló wà ní wọ́n dọ̀rọ̀bà lọ́wọ́ mọ́sàlá ń kọrí yàtẹ́n kánat àmìnàtẹ́n mọ́tùmá ìnà ló wà ní ìlú kan bẹ̀ ṣe pé àwọn ìlú yẹn ìlú fọkànbalẹ̀ ni náà nílò òun ìyá tí a rí kọ arọ́gọ́dọ́ mi kò lè mẹ̀kàn tó ṣe pé jíjẹ múmu rẹ̀ ó ń wá nírọ̀rùn ní gbogbo ààyè ọ̀kẹ́fọ́ra ti di àníwọ̀n bí ńlá wọ́n bá pẹ̀lú ìkẹ́ ọlọ́run ọba yẹn gbàtọ́ sáì mórí ẹni kí wọ́n wú àpà wọ́n wọ́n náà nánà àpà fàbákọ̀ Allahu libasal ju'i wal khawf wọ́n bá pa àwọ̀dà fún wa sí àrísìkí wọ́n bá fi ọba parọ̀ rẹ̀ fún wa wọ́n bá fi ìyà wọ́n bá fi rọ́pò gbogbo ọ̀nà gbígbà rí àrísìkí wọn libasal ju'i wal khawf lọ́run bá gbé wọ̀ ọlọ́run bí máa kánú yẹ́sùnáwọ̀n torí pé wọ́n ṣe nǹkan tí ọ̀dá ẹ̀rí àwọn ayà Qur'an nílá mú alátẹ̀kàn yìí lóríṣiríṣiríṣi tó ń ṣàlàyé fún wa nípa iná pa pé nǹkan tí ọ̀dá ni Annabi sallallahu alaihi wasallam òun ní kulu washrabu wa tasaddaqu Annabi ń kọ́ akébò láṣẹ náwó Annabi ní kulu ẹ máa ń jẹun níbi owó tẹ bá ní fáwọn ará lẹ́yìn lóúnjẹ jẹ washrabu ẹ wá nǹkan tẹ bá mú ẹ̀rí so bí oṣù mi ni bó jẹ́ mineral ni bó jẹ́ nǹkan kan gbogbo tó bá lè kọjá juice ni ẹ mú ẹ wọ́tasọ̀dẹ́kù bó jẹ́ mílìkì ni ẹ mú wọ́tasọ̀dẹ́kù ẹ tó máa ṣe sàárà ẹ máa ṣe sàárà fáwọn èèyàn bákan náà wọ ẹlẹ́bíṣù ẹ sì máa wọ aṣọ ẹ wọ aṣọ so ọlọ́run ò ní ká má wọṣọ àmọ́ máa lẹ́m tó kọ́ létú máa lẹ́m yóò kọ́ létú ìṣòro fún àmọ́ kọ́ má jẹ́ pé iná apá wà níbẹ̀ o ẹ dákun ìbírú àsìkò yìí kí wọ́n lè mú aṣọ aṣọ tó ṣe pé wọ́n ní ọ̀pá ẹyọ kan five hundred thousand kó wọ́n lè wọ̀ kó mọ̀ wọ́ kíkún ní irú ẹ̀ lọ́ ń wá aṣọ tẹ́lẹ̀ kan ò ní irú ẹ̀ tó wọ́n wọ́ irú ẹ̀ rí láyé náà ni wọ́n ń wá kiri so àbí ẹ̀rọ lè fi góòdì ní kẹ́ẹ̀ ṣe aṣọ so ìná àpà náà ni ọlọ́run bá fi ní yọ ohun tí ó padà máa bá àwọn èèyàn tó lọ́wọ́ fi ní pé ẹ gbọ́dọ̀ wọṣọ góòdì torítọ́ lọ́n bá yọ̀ǹda rẹ̀ ni àwọn èèyàn ọmọ rẹ̀ wọ̀ ọ́ èèyàn mọ̀ wọ́ kó làwọn èèyàn burú òǹde rí pé wọ́n fi góòdì wọ́n fi ń ṣe mọ́tò ní real gold fún àmọ́ ní iye billions báyìí náà fi ra mọ́tò kan millions dollar báyìí náà fi ṣe iṣẹ́ fi ra mọ́tò kan àbá àwọn ọmọ kíla ẹ má wọṣọ ẹ má wọṣọ níwọ̀ tí ó jẹ́ ìwọ̀ fáàrí ẹni tí ó jẹ́ ti yànràn tí ó jẹ́ ti kọjá àlà so ẹ wọṣọ níwọ̀nba tọmọlúwàbí so tí ẹ bá wọṣọ ndefila dé fìlà ní ọ̀rà bàtà ṣùgbúrú àwọn kan báyìí tí ò bá ti sí iná àpà níbẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́mọ bá fẹ́ kódà ọlọ́mọ bá dunú sí afara olúwa bá ní ó ní ó mọ fẹ́ràn kó òun rí àpẹẹrẹ ìkẹ́ tó bá ṣe fún ẹrú olúwa lóun ní òun nífẹ̀ẹ́ rẹ òun mọ fẹ́ so bó o ṣe gbọ́dọ̀ mọ́ wọ́sọ burúkú káàkiri tọ́lọ̀ sí ìníkèyàn ní àrísìkí lọ bẹ́ẹ̀ náà ni ọ̀gbọ́dọ̀ mọ́ lọ lè nànà àpà nítorí pọ̀ fẹ́ wọṣọ bí o ṣe gbọ́dọ̀ mọ́ jẹun kí o fi ojú para rẹ̀ kí o fi àjẹra rẹ̀ kí o mọ sí ara rẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́dọ̀ tó mọ́ nànà àpà kẹ́ mọ́ ẹ máa ń ṣe ráìsì agolo márùn náà lẹ máa ń ṣe ó wàá mọ ọmọ wa ò lè ṣe agolo mẹ́wàá kò ní ṣe kó fẹ́ bú àwọn èèyàn jẹ títí àjẹkù bá àwọn èèyàn jẹ ni tó tí bá ti ṣe òun pin fáwọn èèyàn àmọ́ kàn mọ́ mọ̀ ṣe agolo mẹ́wàá ó wá pàtì pàtó wáyà ọ̀ lè dànù so iná àpànìyàn so torí wọn náà ti mọ̀ pé ó ti ṣe ju ní bùkátà sí lọ gbogbo eléyìí ó jẹ́ nǹkan tí ọlọ́wọ́ bá tí kò ní ìdí Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ ida'atul mal kí ọmọ ya owó inna Allaha yanha ankum salafa bàtí Ànábì sọ pé ọlọ́wọ́ kọ àwọn nǹkan mẹ́ta fún yín kẹ má máa dé bẹ́ẹ̀ Ànábì kọ ń sọ pé ẹ̀yẹ an olúwa ní ọkọ̀ kíkẹ́ máa ṣẹbọ pẹ̀lú bákan náà wa man'i wahatin ọlọ́nkọ̀ kẹ́ máa hana kẹ má ṣẹ̀tọ́ fún ẹni tó ní ẹ̀tọ́ lọ́dọ̀ yín bákan náà wà ida'atul mali bákan ọlọ́run bá ó kórira kò fẹ́ràn kí wọ́n máa fi owó kí wọ́n máa ra láre ìtumọ̀ ìra owó láre òun náà ni ìmọ̀ na ní ìná àpàní jẹ́ ìmọ̀ ra owó láre ní kí wọ́n máa wéèsì owó ẹ̀yìn kí wọ́n máa dúkìá so Islam kò fẹ́ fún wa fẹ́ ká jìnnà sí ká má jẹ́ so àwa mùsùlùmí a mọ̀ pé islam ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn àṣejù ni bákan náà ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn àṣetò ẹ̀rí ọmọ èèyàn ó gbọ́dọ̀ mọ̀ pé òun bí òun ṣe ní owó kó mọ̀ pọ́ lọ́wọ́ ọba aiza wajal òun náà ló ṣòwò fún un bí ó ṣe gbọ́dọ̀ fi sáhún kó ní ìní náà so bẹ́ẹ̀ náà ni ó ya òní na á pa torí pé ọlọ́run ọba tó fún ọ ara ara ẹwà islam nu ó tó wá sọ bá ṣe nà ó sọ bá ṣe nà náà ni pé má nà nà kú nà má nà nà pa má nà síbi tí ọ̀dá má fi owó ra ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ẹ̀rí iná ni kéèyàn ọlọ́run máa fi owó ra ọtí iná ni tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ bákan pàtí pòrin pàwọn olórin iná pàní káníkì lọ fẹ́ ṣe kọ́ lọ́wọ́ fẹ́ kó ma wọ́n fẹ́ ṣe ìyàwó kọ́ lè fi owó pe olórin ẹ̀dá kan Ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́n ọba àwọn ohun méjì kan mẹ́tọ́ pé yubghiduhum Allah sawtani yubghiduhum Allah àwọn ohun méjì kan mẹ́tọ́ pọ́lọ́wọ́n ọba ò fẹ́ràn rẹ̀ pọ́lọ́wọ́n ò so òun náà ni ọlọ́run tó ní wàlá tafrahu bima atakum yóò wá ní ẹ má máa yọ̀ láyọ̀ pọ̀ra nítorí pé mo fún yín ní dáadáa pé mo ṣe dáadáa fún yín pé mo ṣe nǹkan dùnú fún yín kí wàá máa lọ lè yọ àyọ̀ pọ̀ra kí wàá lọ lè pe olórin kí wàá máa lọ lè fi owó gẹ́gẹ́ kẹ́ fi pe wọ́n kẹ́ máa ju kẹ́ máa lé owó mọ́ra yín lérí ẹ́ sọ̀rọ̀ wọn bá kò nífẹ̀ẹ́ sí iná pa náà ni irú eléyìí so kí ọmọ ra nǹkan tí ọlọ́run ṣe ní èèwọ̀ láti jẹ iná pa ni ọlọ́run ọmọ ọ̀fẹ́ so ọlọ́run kò fẹ́ kí wọ́n jẹran ẹlẹ́dẹ̀ kí wọ́n jẹran ajá ni mo lọ lè kó owó ìyànra gbúrú àwọn nǹkan báwọn so iná àpáni so bẹ́ẹ̀ náà ni nǹkan tí èèyàn bá jẹ náà tí ó pé aláìlé ni àmọ́ ó rà á kọjá jíjẹ rẹ ò wá ní kékeré wọ́n fẹ́ fáwọn èèyàn ìtàkùn yẹn bá ra pé à má sì fáwọn èèyàn jẹ so yíyan ṣe kìí ṣe kìí ṣe náà pa mọ́kí wọn lọ lè rà á ní ìrà tó ṣe kọ́kọ́ mọ́mọ́ náà ni tó kàn máa wéṣẹ̀ rẹ̀ lóye kọjá o so ẹlòmíín bẹ́ẹ̀ obìnrin ni nínú ilé ọkọ rẹ̀ tí wọ́n mọ̀ọ́mọ̀ bá ọkọ rẹ̀ ná ìnákùná ni ní ìnápa tí pé wọ́n ra tí wọ́n ní tí wọ́n mọ̀ pé kò ní kò ní kò kò sí tipamọ́ ṣùgbọ́n òṣù ní lè jẹ́ tán wọ́n wà ní ìlú wọn wà fọ́tà tí wọ́n yọ àdí pé wọ́n lọ dànù tó sì mọ̀ọ́mọ̀ tí wọ́n fi ra inú wọn bá tí wọ́n rárá tí wọ́n jẹ tí kò ní jẹ pé wọ́n á tí ó wéṣì tó ìrẹ́lẹ́yìn wọn ní ṣe bẹ́ẹ̀ rírìn ó jẹ́ gbogbo nǹkan tó máa ń bí ọlọ́run ọba nú inna Allaha la yuhibbu al-musrifin olú alóhùn nífẹ̀ẹ́ tó gbẹ́ni tó bá ti jó nínú apá o so abẹ́lọ́run ọba azza wa kó má ṣe wá ní onínà apá bí nílà fún àwa tí a bá fẹ́ pè sí ẹ̀yìn ètò ànilégbà kọ́ọ̀lù ní èlé tó dà kójú òpó gan kò dá lọ títí so kí a pè sí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine so abẹ ọlọ́run ọba fún ẹrú ọlọ́run ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí tí fóun ló ṣe ìnáwó rẹ̀ láti bẹ̀rẹ̀ dé ìparí Ramadan kó lọ́mọ ṣàbáwá san ẹrú ọlọ́run ní ẹ̀san kó ṣàbáwá mútu àlámọ̀rí rẹ̀ àti dúkìá wọn àti ìgbáwòwò wọn kọ́lọ́kọ́mọ́jì kan rí aburú ń bẹ àti lára gbogbo àwọn ọmọ wọn àti fámìlì lápapọ̀ kọ́lọ́kọ́mọ́jì kí aburú kàn wọ́n kọ́wọ́ lájọ́ kan oṣù rẹ̀ هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته